nínú àwo orin rẹ̀ tuntun tó pè ní master key ẹ̀gbọ́n mi àrẹ̀mú tí gbogbo ayé mọ̀ sí èrè àsàlátù sọ ọ̀rọ̀ kan ó ní kótánkótán lajá ńlá mi ni yorùbá máa ń wí ó ní ṣùgbọ́n omi tó mọ̀ níwọ̀nba ni òun lọ́jọ́ tí ajá bá bá omi òkun dánrù rẹ̀ wò ajá òun ó bomi lọ ni hmm. nílé ayé ń bí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé abaniláyọ̀jẹ́ ni wọ́n tó jẹ́ wípé tí wọ́n bá ti rẹ́ni tó ń dáa fún eré bí wọ́n ó ṣe bàá jẹ́ ni wọ́n máa wá lọ́jọ́ tí irú wọn bá wá ṣèèṣì tí wọ́n bá bá ẹni tọ́lọ́run bẹ lẹ́yìn ẹ̀dánrú rẹ̀ wò ọjọ́ náà ni wọ́n ti fọwọ́ ara wọn fa ogun sílé ayé wọn o lọ́jọ́ tí nàyànnàyàn wọn bá ti na ẹni ọba ẹni wọ́n ti mú wàhálà wọnú ayé wọn lọ́jọ́ tí ìjímèrè wọn bá ti gungi aládi lọ́jọ́ náà ni wọ́n ti rugi oyin èmi fi ń sọ fún ẹ nílé ayé ń bí wípé má yẹ ẹni tí ó mọ̀ ṣe tánà bí abaniláyọ̀jẹ́ tó jẹ́ wípé gbogbo ẹ̀dá tó bá ti ń dáa fún ló máa wá bí wọ́n ṣe wálẹ̀ tòrọ́jọ́ tó o bá ṣe é àwọn tọ́lọ́hún bẹ lẹ́yìn wọn ah ogun tó lúwa rẹ̀ ò ní lè dájà tán ni ó fà sílẹ̀ ayé rẹ̀ o ronú sí dáadáa.